فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجوكم الله سبحانه وتعالى فرجاء جميع نبي محمد صلى الله عليه وآله وسلم أدى الله سبحانه وتعالى الله الكائن ويا رجل الله خلق الله تعالى àtúntò àwọn tó wà lórí ìlànà náà kò wá wà lórí ìlànà pẹ̀lú ìṣòro ìdíjọ́ ìbílẹ̀ ìgbéyà àdúrà ọba àdìgbọ́lá tó ká ka ẹnìkan kan wọn náà fún wọn. أتوب بالظلم السلام عليكم ورحمة الله وبركاته قبل الله سبحانه وتعالى أما تزواج lórí àlàyé wa nínú àlùfẹ́fẹ́ ìrẹ́pọ̀ ìdánwò ìgbà ìgbàsẹ̀ níbi tí wà ní ìdáàbò الباب الأول في النكاح وإن شاء الله مسألة ẹlẹ́ẹ̀kejì ní abẹ́ báàbù nìkan òun náà ni a ti lè fi wáyé lórí òun náà nípa al-muharramat ìgbésà àwọn náà ni àwọn tí wọ́n ṣe léwọ̀ níbi ìgbéyàwó yàní àwọn tó jẹ́ ìwọ̀ tó jẹ́ pé a gbọ́dọ̀ fẹ́ wọn nínú ìdájọ́ ṣẹ̀ríà àwọn náà la gbàlérò nínú àwọn obìnrin al-muharramat. النكاح نعم وني المحرمات في النكاح إثمان àwọn tí wọ́n ṣe léwọ̀ pé àgbọ̀dọ̀ fẹ́ wọn ọ̀nà méjì wọ́n pín sí kíkún sàárì nínú àgbàjù ìpín kan wà tó jẹ́ pé èèwọ̀ tí wọ́n ṣe pé àgbọ̀dọ̀ fẹ́ wọn yìí àgbọ̀dọ̀ fẹ́ wọn kí alùpùpù èdè ni láíláí àgbọ̀dọ̀ fẹ́ wọn. wọ́n kíkún sàárì nínú àkọ́d àwọn ìpín kan bẹ tó jẹ́ pé èèwọ̀ ni àmọ́ tẹ́ḿpúrárì ni èèwọ̀ ni nígbà kan ní tó mú jẹ́ ìwọ̀ yẹn lè padà kú bẹ́ẹ̀ tó padà wá lẹ́tọ̀ fún wa pé a lè fẹ́rù wọn. alqismul awwal ìpín alákọ̀ọ́kọ́ almuharramatu ta'bidan àwọn tó jẹ́ pé ní gbogbo bàtà ibà tó jáyé èèwọ̀ ni àgbọ̀dọ̀ fẹ́ wọn ní àwọn obìnrin yuhramu ta'bidan arba'a asharata imra'a wọ́n ti léwọ̀ fún yàn kí yóò fẹ́ ẹ ní èèwọ̀ láíláí àwọn mẹ́rìnlá nínú àwọn obìnrin tí wọ́n ń bọ̀ wáyé sábùrún yàhàrúmùnà bíi nẹ́sàb wọ̀ sábùrún bíi sábàb àwọn méje nínú àwọn obìnrin yìí wọ́n ṣe léwọ̀ káfẹ́ wọn bíi nẹ́sàb látara pé kíni látara pé ìran atapapọ̀ mára wa ẹ́ ẹbí òun ló sọ ọ́ déwọ̀ tí òun já fẹ́ àwọn méje yẹn wọ̀sáfún ti sábà àwọn méje àwọn méje tó fi tó fi ṣe àwọn látara látara sábà yàní okùnfà kan wà ti wá tó sí ẹbí wá náà ni òye ti tàbí àgbàlérò pé àtàbí nílà àbàdàn òun náà ní pé kò lẹ́tọ̀ọ́ láíláí ká fi kí ni ká fẹ́ wọn máhàmá jáánà sí àhùwàlù gbogbo bí ìṣesí tó bá ti wò ó sí kí ni tó bá ti wò ó rí ẹ gbogbo condition tá a bá wò ó wà á gbọdọ̀ fẹ́ wọn. wọ̀lẹ̀ há ní ìlọ́kùnrin máa sàlásà tó àtibáà ẹ̀rí àwọn òkùnfà mẹ́ta kan bẹ fún àwọn èyí tí wọ́n ní èèwọ̀ ni a gbọdọ̀ fẹ́ wọn ẹ́ kí ni okùn gbà mẹ́tẹ̀ẹ̀ta yìí alákọ̀ọ́kọ́ ni alqaraba ìjẹ́bí ìsúnmọ́ rẹ ni almusahara ìfi ọmọ fún rẹ ni ẹ́ ìjáàna sí rẹ ni òun náà wà nínú àwọn nǹkan tí máa ṣe kí ni tí máa sọ obìnrin dé wọ̀ wọ̀rọ̀dọ̀ àti ìfọmọlọ́yàn gbogbo àwọn eléyìí ni àlàyé yóò padà wá ní ìfọ́síwẹ́wẹ́ báwo ni ìfún kò ní ti máa sọ di èèwọ̀ fún yàn kí èèyàn fi lè fẹ́ omi ẹ̀ أولا ألف قام المحرمات بالقرابة أو توجه ولا ترى فيها تان ترى لا ترى إبا جبي تا غدو في لاي لاي تلك أمودي الأم إياه يغدو في ياري وأم الأم يغدو في ياري وأم الأب يغدو في باباري نعم ويعبر عنهن بأصول الإنسان إنه شريعة إنه فقه àwọn wọ̀nyí tá a yìí nìsín àwọn náà máa ń pè ní usulul insan àwọn náà ní ìpìlẹ̀ èèyàn ẹ́ àwọn náà ní foundation èèyàn a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ fẹ́ wọn láíláí iná ẹlẹ́ẹ̀kejì ọ náà ní albin ọmọ téèyàn bínú ọmọ bẹ̀rẹ̀ téèyàn sí kíni téèyàn bínú wà bintul bint ọmọ ọmọ ẹni èèyàn gbọ́dọ̀ fẹ́ wà ọmọ tí ọmọ ọmọ ìyẹn obìnrin ó wá bímọ ẹ́ bàbá yẹn gbọ́dọ̀ dígíní bàbá ìyá rẹ̀ gbọ́dọ̀ fẹ́ so bákan náà wọ̀bí tòlè ọmọ tí ọmọ wa lọ́kùnrin bá dígíní tó bá bí ọmọ obìnrin ọmọ wa lọ́kùnrin ìtumọ̀ ilé náà ni pé gíní bàbá bàbá rẹ̀ gbọ́dọ̀ dígíní gbọ́dọ̀ fẹ́ obìnrin náà náà awil ó fi um náà wọ̀yọ̀ àbárò àdìhùn náà ti kúrò ìyìn so àwọn eléyìí ní làá máa ń pè ní kíni àwọn làá máa ń pè ní ẹ̀túntún èèyàn ẹ̀ wọ́n fi èèyàn wọ́n fi wé kíni wọ́n fi wé igi so àwọn tí ó máa jẹ́ usul tó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ òun náà ni àwọn ìyá tá yẹn so àwọn tó wá jẹ́ ẹ̀túntún rẹ̀ òun náà ni ọmọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ ọlọ́kùnrin gbogbo àwọn wọ̀nyí náà kò lẹ́tọ̀ọ́ fún yàn kéèyàn òsèké ni kéèyàn òfẹ́ ẹlẹ́kẹta al-ukhu shaqiqa ọmọ ìyá ẹni lóbìnrin ọmọ tí ìyá kan àti bàbá ìyá àti bàbá ló dáyà pọ̀ òun náà ni aṣọ kíkọ́ èèyàn gbọ́dọ̀ fẹ́ àwọn òkúlé àbí àbí ọmọbìnrin tó jẹ́ pé ìyá ò payín pọ̀ àbí bàbá ló payín pọ̀ ni a gbọ́dọ̀ fẹ́ àwìlẹ̀ òkúlé omi àbí ọmọ àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ lóbìnrin tó jẹ́ pé ìyá ló payín pọ̀ bàbá so gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí a gbọ́dọ̀ sí a lẹ́tọ̀ọ́ ká fẹ́ ọmọ ìyá ẹni ọmọ bàbá ẹni àbí ọmọ tó jẹ́ pé ìyá àti bàbá ló ti kí ni òun náà lójọ payẹ̀pọ̀ òyò àbára ìhún náà fi fòrò ìlú àbàwẹ̀ yìí so àwọn eléyìí nìsín ẹn àwọn ni kí ni àwọn ni ẹtúntún àwọn òbí ẹni méjèèjì ẹtúntún ni wọ́n jẹ́ fún àwọn òbí ìtòbíyàn so látara bẹ́ẹ̀ ẹ̀rí kí gbogbo àná wọn náà ṣe kí ni wọ́n kọ̀ náà ti papọ̀ máa ń bi ìpìlẹ̀ kan náà ni so látara bẹ́ẹ̀ wọn lẹ́tọ̀ọ́ kan ṣe kí ni wọn lẹ́tọ̀ọ́ kan fẹ́ra wọn ẹlẹ́kẹ̀rin bíntul áàkì ṣẹ̀kì ọmọ tí ọmọ ìyá àyàn ọmọ tó gbé ìyá kan àti bàbá kan ló pààyàn pọ̀ ẹ ìyá kan bàbá kan ló bíyàn ọmọ tí wẹni bẹ́ẹ̀ bá bí lóbìnrin èèyàn lẹ́tọ̀ọ́ ni olóyìnbó mọ̀ torú ẹ̀ ó náà wọ́n pè ní níìsì àbí ẹ ẹ tó ọmọ irú àbúrò mi ọmọ ẹ̀gbọ́n mi tó jẹ́ pé ìyá kan bàbá kan ló pààyàn pọ̀ kò lẹ́tọ̀ọ́ wọ̀bíntò ákìlẹ̀ àbí ọmọ àbúrò mi ọmọ ẹ̀gbọ́n mi tó jẹ́ pé bàbá lásán ló pàwápọ̀ ìyá ò pàwápọ̀ kò lẹ́tọ̀ọ́ kí yín ó fẹ́ wọ̀bíntò ákìlẹ̀ omi ọmọ àbúrò yàn ọmọ ẹ̀gbọ́n yàn tó jẹ́ pé ìyá lásán ló pàyàn pọ̀ tó ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà ni ò ti lẹ́tọ̀ọ́ ọ̀nà ni kò ti lẹ́tọ̀ọ́ kó bá bá dàrú kó bá yanjú òun náà náà fi múlẹ̀ ẹ̀kọ́ kábàáhùn ẹ̀kẹ́lẹ́fẹ́ àwọn àrọ̀ bóyá naam so gbogbo ẹ̀ náà ni ṣẹ̀rí àti ilé ìwọ̀ fún yàn ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀fà ẹlẹ́ẹ̀kàrún bíntu lóòkùtì ṣẹ̀kíkọ̀ àlóòkùtù ṣẹ̀kíkọ̀ àbúrò yàn abẹ́gbọ́n yàn lóbìnrin tó jẹ́ pé yàtọ̀ bàbá kan ló pààyàn papọ̀ ọmọ tó náà bá bí lóbìnrin èèyàn lẹ́tọ̀ fún fẹ́ àwọlé àbí àbí ẹni tó jẹ́ pé bàbá nìkan ló pààyàn pọ̀ lóbìnrin òun náà wá bímọ obìnrin èèyàn gbọ́dọ̀ fẹ́ àwọlé omi um, àbí ẹni tó jẹ́ pé ìyá lóbìnrin ẹ́ òun náà wá bímọ obìnrin irú ọmọ obìnrin tó wá bí èèyàn lẹ́tọ̀ láti kí ni lẹ́tọ̀ láti fẹ́ nínú àwọn tíṣẹ̀ rí àtìlé wọ̀ àìwá lẹ́tọ̀ yóò kìí tó gbà bí ààrẹ òfin síláṣí ààrẹ bá ti kú ẹlẹ́fẹ́ra láíláí kí náà wọ́n pè ní ìwò àbúrò ìyá àbúrò bàbá àbí ẹ̀gbọ́n bàbá lóbìnrin àbúrò bàbá ẹni àbí ni òun náà pè ní tó jẹ́ àbúrò bàbá bàbá lóbìnrin so eléyìí òun náà ni ìyá òun náà ni tó jẹ́ kíni tó jẹ́ àbúrò fún amatul abi so irú ẹ̀ náà ni ẹni tó jẹ́ kíni ẹni tó jẹ́ áùntì fún bàbá yẹn gan fúnra rẹ̀ ẹni tẹ́ áùntì tiẹ̀ la kọ́kọ́ sọ ètò tó wá jẹ́ áùntì fún bàbá ẹni àlẹ́tọ̀ káfẹ́rú wọn wọ̀yọ̀ àbẹ̀rú anahunna bi furu'i al-jaddayni min jihati so àwọn eléyìí làá máa ń pè ní kíni ẹ̀tún tún àwọn bàbá bàbá ẹ́ láti kíni láti ìdí à bàbá ẹni ṣùgbọ́n àwọn táwọn sọ yìí nìsín ẹ̀ àwọn kìí nìsìn láti fi gíní láti ìdílé bàbá yẹn mi náà alkhala ẹlẹ́ẹ̀keje òun náà ni alkhala òun náà ni àbúrò ìyáyàn ẹ̀ àbí ẹ̀gbọ́n ìyáyàn lóbìnrin òun náà pè ní kíni òun náà pè ní alkhala so àwọn eléyìí náà eléyìí náà wọn ò lẹ́tọ̀ọ́ èèyàn lẹ́tọ̀ọ́ láti kíni láti fẹ́ àwọn yíya ọ́pùtùl ọmù umm. òun náà ni àbúrò ìyáyàn àbẹ́gbọ́n sọgẹ́bẹ̀ náà ni ẹni tó jẹ́ àbúrò ìyá ìyá ẹni àbí ẹ̀gbọ́n ìyá ìyá ẹni kò lẹ́tọ̀ọ́ káfẹ́ wàhálàtul ab àbí ẹni tó jẹ́ kíni tó jẹ́ àbúrò bọ́làdínlẹ́pẹ̀lẹ́ yìí khalatul ab ẹni tó jẹ́ áùntì fún kíni ẹni tó jẹ́ màtánà áùntì bàbá àyà tó irú eléyìí náà kò lẹ́tọ̀ọ́ kí n yóò fẹ́ nínú ṣẹ̀ríà wọ̀yọ̀ àbárò àníhùn náà àbìkòrò ìjàdẹ́ yìí ní èjì àti ogun torí àwọn ilé nísìn ah, àwọn náà làá máa ń pè ní kíni ẹ̀tuntun ah, bàbá bàbá àdìyá ìyá ẹni láti ìdí ilé ìyá ògòrò àwọn wọ̀nyí tá a kà yìí àwọn náà ni àwọn ìran méje tó jẹ́ pé nínú ṣẹ̀ríà kò lẹ́tọ̀ fún yẹn láti kíni láti fẹ́ èrò wọn fàáwù láàyè àníṣùwà àwọn obìnrin tá a kà yìí la yajuzu nikahu wahidatin minhunna bihal kò lẹ́tọ̀ọ́ kí yóò fẹ́ kankan nínú wọn ní gbogbo òṣèlú tí ẹ bá wà liqawlihi ta'ala tó kọ́lọ̀ ọba àlejò láti fún aná al-Qur'ani pé hurrimat alaykum ummahatukum wọ́n ṣe àwọn ìyá ilé wọ̀ fún yín ẹ gbọ́dọ̀ fẹ́ yá ẹ̀ wa banatukum ọmọ bíbí inú yín ẹ gbọ́dọ̀ fẹ́ wa akhwatukum àwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn wà àmbáàdùkún àwọn àbúrò ìyá bàbá yín lóbìnrin àbárẹ̀gbọ́n bàbá yín lóbìnrin ẹ̀gbọ́dọ̀ fẹ́ wà kààlàádùkún àwọn àbúrò ìyá yín lóbìnrin àtàwọn ẹ̀gbọ́n ìyá yín lóbìnrin ẹ̀gbọ́dọ̀ fẹ́ wọn wà bàdáàdùl akh àwọn ọmọ bóyá sísà tó jẹ́ pé bàbá kan ìyá kan ni àbí sísà tó jẹ́ pé bàbá nìkan ni àbí tó jẹ́ pé ìyá nìkan ló pa yín pọ̀ so áyà yìí òun náà ní ẹ̀rí fún àwọn ìran méjèèjì tí wọ́n kà sókè fún àwọn ike nínú àwọn obìnrin àgbọ̀dọ̀ sí kíni èèwọ̀ ni àgbọ̀dọ̀ náà ń fa níyà ẹlẹ́ẹ̀kejì almuharramatu bilmusahara almuharramatu bilmusahara àwọn tí ó jẹ́ pé wọ́n jẹ́ èèwọ̀ fún wa látara pé fífẹ́ rẹ ni ló ṣe gíní òun ló dà wá pọ̀ tí ò bá jẹ́ pé wọ́n fẹ́ nìkan àbẹ́nìkan fẹ́ nìkan ni a ní mara wa rí a sì ní samara wa ṣùgbọ́n tí tẹ́tẹ́ nìkan ti fẹ́ nìkan òun nísìn ó ti ṣe gíní ó ti sọ jẹ́ èèwọ̀ fáwọn kan láti fẹ́ra wọn tó jẹ́ pé àwọn ọmọ yìí àwọn náà làwọn tá a fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ òun náà ni zawjatul ab òun náà ni ìyàwó bàbá yẹn tẹ̀gbọ́n àti sọ̀rọ̀ ìyá rẹ̀ sókè ìyá rẹ̀ onísìn násàbù ní tiwọn ẹ̀jẹ̀ ni àmọ́yàwó bàbá nìsìn wò tán kí ló fà á nítorí pé kí ni tó tí bàbá rẹ̀ ti fẹ́ tó ti mú bàbá èèyàn fẹ́ ohun kò lẹ́tọ̀ọ́ kí kíni kò lẹ́tọ̀ọ́ kí ọmọ fóun náà fẹ́ ni tó jẹ́ pé ń bẹ káàkiri láwọn ilẹ̀ míì ẹ̀ ń lẹ tó jẹ́ pé ọkùnrin àkọ́bí yóò ṣe kí ni ó lè fẹ́ ìyàwó bàbá ẹ̀ ètò kéré jùlọ àwọn ìyàwó bàbá rẹ̀ ó lè mú kó fi ṣe kí ni kó ṣe àyà lẹ́gbà tí bàbá rẹ̀ bá kú tán so eléyìí ní ṣe kò lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọmọ ọba àdìsọ́lá wà mítò ha zawjatul jadd ẹ́ irú ẹ̀ náà òun náà ni ìyàwó bàbá bàbá yàn zawjatul jadd ẹ́ abdul bàbá tó bàbá yàn ẹ́ ìyàwó rẹ̀ àgbọ̀dọ̀ tó kí ni àgbọ́dọ̀ fẹ́ wa zawjatul jadd bẹ́ẹ̀bẹ́ náà ni zawjatul eh, jadd abul um ẹ̀yìn bàbá yáyàn ẹ̀yìn bàbá tó bí yáyàn òun náà wá níyàwó obìnrin kékeré kan ẹ̀yìn àgbọ́dọ̀ sí kíni àgbọ́dọ̀ fẹ́rù ilé yìí náà wa yu'abbaru anhunna bi zawjatil usum irú àwọn ilé ìwé ìsìn àwọn làá máa ń pè ìyàwó ìpìlẹ̀ nínú àwọn ìyàwó ìpìlẹ̀ yàn àgbọ́dọ̀ sí kíni àgbọ̀dọ̀ fẹ́ wọn nínú ṣẹ̀ríà ìfàwọ́lìhì tààlà tó ní gbọ́lọ̀ ọlọ́ọ̀bá alẹ́kẹ́ látó sọ fún wa pé wà látàkì hù máa nà dáhà àbá òkun nínà nìta ọlọ́ọ̀bá alẹ́kẹ́ lá ní obìnrin tí àwọn bàbá yín bá ti fẹ́ ìtàn bàbá ti fẹ́ ní obìnrin ẹ̀yẹ má àbí tó ti kọjá tẹ̀sí lẹ́yìn ìnáwó gánà fàáhíṣà ìwà àbàjẹ́ ni wà mákòtà wọ̀tá àṣẹ̀dé ìlà ẹ̀ ìwà tó burú jáì ni ọ̀nà jẹ́nìfín ni ọ̀nà tó sì burú ni ọ̀nà tí yóò gbọ́dọ̀ tẹ́sí ni tí yóò gbọ́dọ̀ ní irú ọ̀nà bẹ́ẹ̀ ni so aburú ńláńlá ni ẹ̀rí pé nǹkan ńláńlá tí ò nǹkan tí ò dá mẹ́ta ọlọ́wọ́ bá nípa láti tẹ́sí ni ló fi kọ́lé ìgbé ìfífẹ́ra ẹni òun ló mú wọn dè wọ̀ fún ìyà zawjatul ibn zawjatul ibn òun náà ni ìyàwó ọmọ ẹni ẹ́n ọmọ bíbí inú rẹ̀ ìyàwó ẹ̀ ò lẹ́tọ̀ láti tẹ̀ wa zawjatul ibn ọmọ ìyàwó ọmọ ọmọ rẹ̀ ò lẹ́tọ̀ láti tẹ̀ wọ́pùnlẹ̀ bí ní àìdọ̀n ọmọ obìnrin ọmọ bá bí ẹ̀ tó bá fẹ́ ẹ̀ obi ọmọ obìnrin lápèjúwe ọmọbìnrin ẹwà bímọ ọkùnrin so ìyàwó ọmọkùnrin ò lẹ́tọ̀ láti fẹ́ ẹ̀ ọmọ ọmọ rẹ̀ náà ni nínú ṣẹ̀ríà àmọ́ ìyàtọ̀ wà láàrin ibùdó àti ibùdó bèjì nínú ṣẹ̀ríà ọlọ́ọ̀bà lè kíọ́lá tálákọ́kọ́ nísìn ẹ̀ ẹ̀yìn lẹ́ní ẹ̀ tẹ́lẹ̀ kejì ó ti bọ́ síbò mí àfúlórin kan ní bànú náà àbí bànú náà àwọn ọmọ wa náà ni ó máa jẹ́ bànú àbúná ìlà ọmọ tó mọ ọkùnrin bá bí ọmọ ọkùnrin wa gbogbo ọmọ tí wọ́n bá bí ọmọ náà ni ó máa jẹ́ wọ́n bá náà tùnà ẹ̀rá obìnrin wa àbúná òhun náà bànú òhun náà àbúná òrìjà lè àbàáyì ọmọ táwọn ọmọ wa bá ni wọ́n yìí àní kíni àní kílèmù kankan lórí ọmọ tó ọmọ obìnrin wa bá ti bí síbí tó bá tòkẹ́ bó jẹ́ pé ọmọbìnrin kanáà ló wá bí tiwa náà fún ayá yìí ẹ̀ tó bí tọmọ ọkùnrin wá fún wa táàbí jẹ́ gíní táàbí tọ́ di tiwa so ìdá ní ọmọ méjèèjì ẹ̀ ìyàwó táwọn ọmọ méjèèjì bá ti gíní tán bá ti fẹ́ ẹ̀ kò lẹ́tọ̀ fún bàbá bàbá wọn àbí bàbá ìyá rẹ̀ kó ti gíní kó fẹ́ ru irú rẹ̀ ni gbogbo àwọn tó bá ti gíní tó bá ti jẹ́ àwọn ìyàwó fún àwọn ẹ̀túntún ẹni ẹ̀ àwọn tó bá ti àgbọ̀rọ̀ ti pínkì ní àgbọ̀rọ̀ fẹ́ sọ́lọ́wọ́ bá lẹ́gbẹ́lá sọ́nà al-Qur'an ó ní wa halailu abnaikum alladhina min aslabikum àtàwọn ìyàwó àwọn ọmọ yín ẹ́ àwọn ọmọ tó jáde láti táràbàdí yín ẹ́ èsì àwọn ní bí ọmọ mìíràn ló jẹ́ àwọn mìíràn gbogbo yí ìkéṣe wọ báwọn ní jẹ́dá sọ ọmọ gangan tó jẹ́ pé kíni tó jẹ́ pé káràbàdí rẹ̀ ló ti kíni ló ti jáde so ìyàwó rẹ̀ ó ti kíni ó déwọ̀ fún yà náà ó mú záwùjá inú àwọn tí ó déwọ̀ fún yàtá àgbọ̀dọ̀ fẹ́ láíláí òun náà ni ìyá ìyàwó yẹn ó mú záwùjá ìyá ìyàwó àgbọ̀dọ̀ fẹ́ wà mithlu ummiha jami'u usuliha minan nisa so gẹ́gẹ́ bí ó ti déwọ̀ fún akáfẹ́yà rẹ̀ òun náà ni gbogbo àwọn tó bá tún jẹ́ kíni tó bá tún jẹ́ ìkìlẹ̀ fún ìyàwó wa ní obìnrin àgbọ̀dọ̀ fẹ́ wọn ka ummi ummi záwùjá gẹ́gẹ́ bí ìyá ẹ́ ìyá ìyá ìyàwó ẹ̀yàn gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ fẹ́ liqawlihi ta'ala torípọ́lọ̀ ọba àlejò láti sọ fún wa nínú Al-Qur'ani pé wa ummahatu nisa'ikum àtàwọn ìyá àwọn ìyàwó yìí ẹ má fẹ́ wọn wa ha'ula'i thalatha ẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a dákọ̀ yìí ẹ amẹ́rẹ́ tá a kà yìí ẹ́n wọ́n tí ápùdù ní káàbá ìpétọ̀ ẹ̀ àfihàn ọ̀rá yìí wọ́n ti gíní wọ́n ti dèwò láíláí nì látòjúwé ẹ̀ a ti fi ọkùnrin àtòbìnrin fúnra wọn ẹ̀ ń tẹ̀ wá súnmọ́ra wọn rárá wọn wọlé tọ́ra wọn wọ́n bá tún jà padà so ìyá òun ti dèwò fún ìyá ẹ̀ ìyá obìnrin

bíntú azawuja ọmọ ìyàwó ẹni bíntú zawuja wọ́yá alìmùsàmá tó bẹ̀ rọ̀bíbà òun náà máa ń pè ní rọ̀bíbà ẹ̀ nínú ṣẹ̀ríà islam yàní ìyàwó yẹn ti bímọ síbi kan tẹ́lẹ̀ ẹ̀ ó bímọ obìnrin síbi kan ẹ̀ ó kẹ́ torí pé yẹn fẹ́ irú ọmọbìnrin tó bí síbi kan níjẹ́ ìwé afẹ́ onísìn ọgbọ́dọ̀ fẹ́ liqawlihi ta'ala dógbòrò ọlọ́ọ̀bà lẹ́gbẹ̀ẹ́ tó báyìí pé wa raba'ibukumul lati fi hujurikum àtàwọn ọmọ tó bìnrin bí sípò míì tí wọ́n bẹnu yàrá yín ní nìta ikùn ẹ́ látàrí tó ní ní ìgbéyàwó yín ló bí wọn allati dakhaltum bihin tó jẹ́ pé àwọn ìyàwó tá a sọ yìí ìyàwó tẹ́ ti ìyàtọ̀ ti wà láàrin ẹ̀ àti dégé àti ti àwọn tòkè báwọn tòkè àwọn ìyàtọ̀ olúwa ń bẹ́ẹ̀ ولا يشترط في التحريم أن تكون الربيبة تربت في حج wọ́n ni wọ́n tẹ́ ní májẹ̀mú o kó jẹ́ pé ọmọ ìyàwó ẹni tàà sọ yìí pé kó jẹ́ pé síláàtì kó jẹ́ pé inú ilé inú ilé ọ̀dẹ̀dẹ̀ wá láti tọ́ ẹ́n wọ́n bá máa ṣe gíní àbá máa rí rí bẹ̀ẹ́jì zọ́ọ̀dì ha zọ́ọ̀dì omi ha وإنما ذكر وإنما ذكر قيد الحج لبيان الغالب wọ́n ni ẹ̀ẹ́fí ojú òrìkún àwọn ọmọ ìyàwó ní tí wọ́n ṣe kí ni sánbẹ̀ lọ́dẹ̀dẹ̀ yìí tó jẹ́ wípé ráàlì sọ ń pa gọ́nbẹ̀ lọ́dẹ̀dẹ̀ yìí náà ni pé èyí tó wọ́pọ̀ náà ni pé ni so òun náà ló fà ní ṣe ìṣe kùránì ti mú wa bẹ́ẹ̀ ẹ̀ kìí ni pé sọ nígbà tí ò ti so eléyìí náà nù dáyẹ́kọ́ àlábẹ́ ẹ̀ òun náà ni

ayẹ́kọ́ ti súnmọ́ ìyá rẹ̀ lápẹjú òdìdè wọ̀fóun náà láti gíní láti fẹ́ láíláí bàyí lámù yẹ́ dùkú bí ha tí ò bá wá wọlé tọ̀ ìyá rẹ̀ ẹ̀ kà ń tọ̀ lápẹjú ọmọ yẹ́bí lápẹjú wẹ̀ nítìní ó fẹ́ ìyá rẹ̀ ó sì tún kọ́ ọkà rẹ̀ padà láìsí ìsegíní láìsí súnmọ́ ẹ̀ láìsí súnmọ́ àwọn máa ẹ̀ta kọ́bílẹ̀ tó kù wọ́n ti fẹ́ra wọn wọ́n ti tó igi á máa lọ́pàá àtìyàwó ẹ̀ ò tí wàá súnmọ́ra wọn ní lọ́kọláyà ọba àti wọn kọra wọn lẹ àbí obìnrin yẹn ti kíni obìnrin yẹn kú wọn ní fàyín náà wòye yóò gbéra hu nìka obìnrin láti ha tó láyé yìí nìsín ó lẹ́tọ̀ọ́ fún kó ti kíni kó fẹ́ ọmọ rẹ̀ ó lẹ́tọ̀ọ́ fún kó ti kíni kó fẹ́ ọmọ rẹ̀ kọ́ọ̀lù ìtàhálà torí pé ọlọ́wọ́n bá àlejò ọlọ́sọ nínú Al-Qur'an pé fàyín lam takunu dàgbàtún bihin ọlọ́wọ́n bá àlejò yàní kò sí láì fi lórí yín ipé kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ fẹ́ ọmọ lókun ìgbà tẹ́ ẹ bá ti ṣe kíni lẹ́gbà tẹ́ ẹ bá ti súnmọ́ ìyá rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún yahrumu ala al-mar'ati zawju ummiha tó gẹ́gẹ́ náà ni èèwọ̀ ní bóbìnrin òun náà ó fẹ́ ọkọ ìyá rẹ̀ ẹ́ èèwọ̀ ní kíni bóbìnrin ó fẹ́ ọkọ ìyá rẹ̀ wa zawju ibnatiha ẹ́ àbí kó fẹ́ ọkọ ọmọ rẹ̀ obìnrin náà gbọ́dọ̀ síkíní gbọ́dọ̀ fẹ́ ọkọ ọmọ rẹ̀ wọ́n bùnú záwùjì ha kò sì gbọ́dọ̀ fẹ́ ọkọ rẹ̀ ẹ̀ ó dà pé jẹ́wé bí ìdàkejì ìta àti ni tó ó jẹ́ ọkọ ya rẹ̀ kò fẹ́ wọ̀n záwùjù láti ha tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọkọ ọmọ rẹ̀ ẹ̀ ọmọ rẹ̀ obìnrin ọwọ́ ìyá wọ́bùnú záwùjì ha ṣùgbọ́n ẹgbẹ́ náà ni ọmọ ọkọ èèyàn àgbọ̀dọ̀ sí kíni fẹ́ ọmọ èèyàn náà ni ọmọ ọkọ bí ọmọ náà lòun náà ti wà á ha ṣùgbọ́n náà ni èèwọ̀ ní fóun náà kò gbọ́dọ̀ kíni kò gbọ́dọ̀ fẹ́ bàbọ̀ ọkọ rẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ bàbọ̀ ọkọ rẹ̀ àwọn a sọ yìí náà nísìnyí àwọn náà ni nínú àwọn nínú àwọn maharimu rẹ̀ ni wọ́n nínú àwọn tó wá jẹ́ ilé ìwọ̀ ni wọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn láíláí naam. sáàlìsàn ẹlẹ́kẹta alimuharamatu birrada àwọn tí wọ́n ti léwọ̀ pé kéèyàn fẹ́ látara kíni látara ọ̀yàn mímu ọ̀yàn ló sọ àwọn di èèwọ̀ yahrumu birrada sábùrù nípò àwọn obìnrin mẹ́rin àwọn obìnrin méje àwọn oníṣẹ̀rí àti léwọ̀ fún wa látara kíni látara ọ̀yẹ̀ mímu zakara alkùránù min hunna sinadai alkùránì dákọ méjì nínú wa nínú àwọn márùn yìí nínú àwọn méjì èyí wà á hàkọ́tí súnà tó bí hinna kamsa súnà wá fi mélòó kún súnà wá fi àwọn márùn tó kún ẹwọlé náà ní sẹ́yìn nínú ṣẹ̀ríà sókè ẹ̀mọ́ wá sọ pé ìdálùkùránì bá ti tọ́ nìkan ẹ́ òun ni òtítọ́ fẹ́ ká pẹ̀lú súnà so iná àlàfi sọ pé súnà àdábì sallallahu alaihi wasallam ń bẹ̀rẹ̀ náà tó jẹ́ pé yóò wá sàlàyé sálùkùrá ní wá fún wa ni ìsì ń bẹ̀rẹ̀ náà tó jẹ́ pé òun náà ó ṣe kíni yóò dá sófin yóò mú òfin wá fún wa irú òfin yẹn òun náà ni àwọn márùn tá padà kà so tàbá wò ní tìwọ́ tó bá lò nígbà súnà àwọn àgbọ̀ pé sáwọn márùn ní ìdájẹ́ pé òun fẹ́ wọn ni

látara pé èèyàn jẹ ọmọ yẹn bì kan wáyà lẹ́sìn rọ́dọ̀ ájì ní omi òun náà ni obìnrin tó jẹ́ pé ó mú ọyàn lọ́dọ̀ ìyá rẹ̀ ẹjọ́ mú ọyàn rẹ̀ ni àwòrọ̀dọ̀ ájà àbí wọ́n ló mú ọyàn lọ́dọ̀ tiẹ̀ ẹ́ ìwọ́n mú ọyàn lọ́dọ̀ tiẹ̀ ẹjọ́ mú yàn ni àwòrọ̀dọ̀ ájà ájà wàyíyà mọ́ra ti wà ìdá àbẹ́ jẹ́ lọ ẹ̀ẹ́dẹ́ yàn lọ́dọ̀ pàdé lọ́dọ̀ ìyá mi ní kí ti yẹ ní máa rọrùn bẹ́ẹ̀ ẹ pàdé lọ́dọ̀ ìyá mi ìyẹ́ pé ìyá mi ìyẹn ló wá jọ fún ẹ̀yìn méjèèjì lọ́yàn papọ̀ ẹ̀ tó ọyàn tó ti jọ fún ẹ̀yìn méjèèjì oníṣìí ó ti sọ ọ́ dèwọ̀ fúnra yín ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ fẹ́ra yín àwọn ọ̀dọ́ àdàmì ìzáwójá sí àbí ìhà ẹ́ àbí lápẹjú ẹni yẹn ẹ́ ìyàwó bàbá kéèsè ìyá rẹ̀ ń lọ fún ọlọ́yàn o ìyàwó bàbá rẹ̀ tí bàbá rẹ̀ fẹ́ ó fún ọlọ́yàn tó ẹjíjọ́ di kíni ẹjíjọ́ di bí ọmọ ìyá náà nì ẹ́ bàbá náà àgbà fún ìgbàgbé pé kíni nígbà tó pé bàbá ló di èèwọ̀ fún ìyàmí òsì kíni pé ò fẹ́rú ẹ̀ àwọn ọ̀rọ̀dà àti yíyá nìzọ́jà ti àbí àbóhùn gẹ́gẹ́ fún ẹ̀ ló mú ọmọbìnrin ẹ̀ ló mú lọ́dọ̀ ìyàwó ìyàwó bàbá jẹ ló ṣégíní ló kún lọ́yà tó irú eléyìí náà ó ṣégíní ó ti di èèwọ̀ fún yà nínú ṣẹ̀rí àfíká ṣégíní ibi irú ẹni bẹ́ẹ̀. Naam, bi qawlihi ta'ala nítorí pé ọlọ́ọ̀bà àlejọ́lá sọ fún wa nínú al-Qur'an kí lọ́wọ́ọ̀bà àlejọ́lá sọ fún wa ó ní wa ummahatukum allati arda'nakum ọlọ́ọ̀bà àlejọ́lá náà àtàwọn ìyá yín sọ fún yín lọ́yàn ẹ̀rì pé ọlọ́ọ̀bà àlejọ́lá sọ pé àtàwọn obìnrin kan ti kíni lọ́kùn yín lọ́yà ó ní àwọn ìyá yín tí wọ́n ti kí ni tí wọ́n kùn yín lọ́yà lókùn ìgbà tó ti fún ọ lọ́yà ẹ ó ti dìyà rẹ̀ ẹ so Halimatu As-Sa'diyya ó fún alaihi wasallam lọ́yà ẹ ìpẹ́tà bá ń tàtà wọ́n sọ pé kí ni wọ́n ni alaihi wasallam tó ti kí ni fún Ànábì ní tòun ló fà tánàbí sallallahu alaihi wasallam dàgbà tán tánàbí di òjíṣẹ́ tí Halima gbọ́ wá tọ́bà nàbí sallallahu alaihi wasallam anábì sáré lọ nípàdé ànábì wá ń gbé ummi ummi ìyá náà nàbí sallallahu alaihi wasallam pé tó tó mọ̀ pé ìyá ẹni ní o ẹ̀ lókun gbà tó bá jẹ́ pé kíni ó gbà tó jẹ́ pé ó fún yàn ní ọyàn naam so naam ó ní wa ummahatukum nisa'ikum wa ummahatukum allati arda'nakum wa akhwatukum min ar-rida'a àtàwọn tí sáàzì yín tó jẹ́ pé ẹjọ́ pé ẹjọ́ fún yàn kan papọ̀ so àwọn náà ó di èèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ fẹ́ wọn gba àwọn ìta àǹkà yìí sí àwọn èèwọ̀ láíláí ni tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ fẹ́ ra yín láíláí náà almuharramat fi sunnati mutahhara àwọn tó wá jẹ́ pé súnà ló gbé wá súnà ló gbé wá pé a gbọ́dọ̀ fẹ́ kíni a gbọ́dọ̀ fẹ́ wọn bintul akhi min ar-rida'a bintul akhi min ar-rida'a so ọmọ ọkùnrin ẹ ọmọ ọkùnrin tó jẹ́ pé ẹ ti kíni ẹjọ́ mu yàn mí kankan náà so tó bá bí ma lóbìnrin rẹ̀ gbọ́dọ̀ fẹ́ ìtumọ̀ ẹ̀ ní ìgbà tó jẹ́ pé kíni ìgbà tó jẹ́ pé ọmọ brọ́dà rẹ̀ ẹ̀ ọmọ brọ́dà rẹ̀ tẹ́jọ́ mú yàrá gbọ́dọ̀ fẹ́ bíntu òkùtì ní àrọ̀dọ́ à ọmọ sísá rẹ̀ tẹ̀m̀pá ìjọba àgbọ̀dọ̀ tó mìíràn lẹ́ẹ̀kan tó bá wá gómìnà wá ó bẹ́ ọmọ tó wá bí kọ́ ó gbọ́dọ̀ fẹ́ ọmọ yẹn náà tó súnà ló gbé lẹ́yìn wá pé kò sí kíni ibi kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó ọkùnrin tó fún ọkọ obìnrin tó fìyàn lọ́yàn ẹ̀yìn àgbọ̀dọ̀ fẹ́ àbúrò rẹ̀ ẹ̀yìn abẹ́gbọ̀n rẹ̀ lóbìnrin nígbà tó jẹ́ pé èèyàn fẹ́ àbúrò bàbá ẹni àbíyàn fẹ́ ẹ̀gbọ́n ìyá ẹni ni wọ́n yà lẹ́sìn ọ̀dọ̀ àmà àbí tó irú eléyìí nìsín òun náà ni obìnrin tó ṣe kí ni yà lẹ́sìn ó ti di kíni ó ti di amọ́tò fún ọ ẹ òun àti bàbá wọ́n jọ mú mi kankan náà ni so ó ti wá dàbí ó dàbí kíni bí àbúrò bàbá rẹ ló jẹun àbí kíni àbẹ́gbọ́n ló bí ẹ̀gbọ́n bàbá àgbọ̀dọ̀ lẹ́ àgbọ̀dọ̀ fẹ́ wọn àlùkálà tó nílò ọ̀dọ́ à kò tẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin tó jẹ́ pé kíni òun àti ìyá rẹ ọ̀yà lẹ́tí lọ́dọ̀ àti máa ń mèk òun àti màmá ìrẹ́jọ mú mi kankan náà irú obìnrin náà àgbọ̀dọ̀ sí kíni àgbọ̀dọ̀ fẹ́ albintu mina rọ̀dọ̀ ẹ̀ wọ̀yà lẹ́tí lọ́dọ̀ àti ní ìzàwùjáde ọmọ ẹni ẹ̀ tó jẹ́ pé ìyàwó rẹ̀ ló fún lọ́yàn ẹ̀ ọmọ obìnrin tó bá jẹ́ pé ìyàwó èèyàn ló fún lọ́yàn ó ti di ọmọ èèyàn náà nù látara kíni látara di ọyàn mímu so irú eléyìí náà kò sí kíni kò lẹ́tọ̀ fún yàn kíyàn ó bẹ ọ̀yẹ̀kúnnù rọ́jùlú abàláhà nínú ọ̀mọ̀tọ́ orí eléyìí ní ìdí àmà sọ pé kíni àmà ní arákùnrin ti di bàbá fún níbi ọyàn mímu wọ̀dẹ̀lú ẹ̀ lórí ìṣe àwọn tá a sọ yìí ìṣe wọn léwọ̀ ní súnà nàbí sallallahu alayhi wa sallam ẹ̀ qalat hadithu aisha radiyallahu anha wọ́n lò ní hadithu aisha radiyallahu anha qalat yàwó aisha sọba ìpé qala rasulullahi sallallahu alayhi wa sallam inna ar-rada'ata tuharrimu ma tuharrimu al-wilada anabi sallallahu alayhi wa sallam anabi ni ọyàn tẹ́ẹ̀rí ọyàn fún mímu ẹ̀ a máa sọ di èèwọ̀ ma tuharrimu al-wilada ìdí bíbí tó eh, náà máa ń ṣe kíni ìdí máa sọ déwọ̀ ẹ̀rì gbogbo àwọn tààkà ní tíun náà bíbí sọ wá di èèwọ̀ tó náà ló pàdó jẹ́ pé nígbà náà ti yọ fún ẹ̀yàmì kankan náà ọyàn mímú yẹn náà ti ṣe kíni ó ti sọ di èèwọ̀ wà hadith ibn abbas tó bá kan náà hadith abdullahi ibn abbas radiyallahu anhuma qala qala rasulullahi sallallahu ọmọ hamza Eh, radiyallahu anha radiyallahu anhuma ọmọ hamza yìí eh, bóò ni hamza jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam eh, bóò ni hamza jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam hamza jẹ́ ọkù sànàbí hamza bin abdul bin abdul muttalib so hamza yìí òun àti ọkù ànábì sallallahu alaihi wasallam ni hamza so ànábì sallallahu alaihi wasallam wá sọ nípa hamza lóbìnrin anabi sallallahu alaihi wasallam sọ pé ìnáha nígbà tó sọ fún anabi pé anabi gbogbo àwọn ìdílé òtún fi ọmọ kò fi ọmọ ní ọ̀dọ̀ tiwa náà anabi sallallahu alaihi wasallam ah, obìnrin wọlé nítorí òun lè fẹ́ ẹ̀wọ̀n ah, ọmọ hamza kọ́ anabi wa ni ìnáha láti ìlú rí anabi ni ọmọ hamza ò lẹ́tọ̀ fún mi ìnáha bunatu akhi nínú ọ̀dọ̀ ọ̀há anabi ni ọmọ ọmọ ìyá mi ni nígbà tí ní ajọmúyàn fi kan pẹ̀lú bàbá rẹ̀ ni ẹ̀rí nǹkan báwọn hamza yọ ń kó anabi ni

torí olè oníṣìí láwùjọ wa nísìnyí ó dà kókò yí ọ̀pọ̀lọpọ̀ ipé wọ́n lẹ́tọ̀ọ́ sí ara wọn láti fẹ́ra wọn òun náà fi mọ̀ nílò àbí tẹ̀gbọ́ta àbúrò wọ́n mọ̀ sí wọlé wọ̀dí wọ́n lè máa fara wọn lọ́sàn ni à tẹ̀mọ̀ pé tẹ̀gbọ́ta àbúrò ni yóò tẹ̀gbọ́ta àbúrò kọ́ ni wọ́n nù jẹ̀rí àwọn so irú eléyìí oníṣìí wọ́n lẹ́tọ̀ọ́ láti fẹ́ra wọn so látara bẹ́ẹ̀ wọ́n déwọ̀ fúnra wọn wọn ò lè máa tẹ́kí ní gbogbo ọ̀rọ̀ máa ti wọléwọ̀dé pẹ̀lú ara wọn nínú ṣẹ̀ríà. na anábì ní kò lẹ́tọ̀ọ́ fún mi o ọmọ amúzọ̀ lẹ́tọ̀ọ́ fún mi nítorí pé ọmọ ọmọ ìyá àmì ìtajọ mú yàndù kàntàná wà yá harumu nínú rọ̀dọ́ àti má yá harumu nínú rahim so in tí ẹbí tó bá ti nínú okùn ẹbí bá ti tọ́ di èèwọ̀ fún èèyàn tí ká ẹni so èyí tó wá ìfún yàndù kàntàná ó náà ti kíni ó náà ti tọ́ déwọ̀ ẹ̀ẹ́n tí okùn ẹbí wa tó bá ti lè múyàn múyàn papọ̀ yàní ọyàn náà ti nínú ṣẹ̀ríà ọlọ́ọ̀bà àdìsọ́lá alìsísmù sáàní ìpín ẹlẹ́ẹ̀kejì alìmọ̀hàrọ̀mátú tàkìtà àwọn tó wá jẹ́ nígbà àwọn tá a kà sẹ́yìn nísìn àwọn tó jẹ́ pé a gbọ́dọ̀ dédì ẹ̀ rárá ni èèwọ̀ ni láíláí tálíkì àbòfìdé kò bá àwùyàn tó nǹkan míì lọ ó gbà bọ́lọ̀ ni ẹ ó wà síbò mi so náà àwọn ìtọ́ wá ṣe kí ni tó wá jẹ́ pé èèwọ̀ ni wọ́n àmọ́ temporary lè ni èèwọ̀ ni wọ́n fúngbà díẹ̀ àlefẹ́ wọn láwọn àsìkò kan tí àwọn dídá àfilefẹ́ wọn bá ti yọ kó mẹ́ ajẹ́kún wọ́n lẹ́tọ̀ọ́ káti fi nìkan fẹ́ wọn ya rú mọ́ta àkíta ìdàtò nìta inú yóò kínú tàbí mọ̀húnnà ilá nàwáyé àwọn kanú àwọn obìnrin bẹ tó jẹ́ pé ìwọ̀ ni wọ́n káfẹ́ wọn fúgbà kan ẹ́ temporarily tẹ́ pé a kán wọn sọ́nà méjì aláwọ̀ aláwọ̀ ìran alákọ̀ọ́kọ́ nú wọn ni nítorí pé ká mọ́ pa méjèèjì ẹ́ ọ̀nà sọ́gbà jẹ́ wọ̀ náà ni pé a gbọ́dọ̀ kó àwọn méjèèjì papọ̀ sí lẹ́ẹ̀kan náà aná ùsáàní ìrẹ́ lẹ́ẹ̀kejì màtánà tàrímùhù lè ààrìm òun náà ni àwọn tó jẹ́ pé kí ni nǹkan kan ló ṣe kí ni ààrìm nǹkan kan ló gúnrí wá ẹ́ tààbí ṣe kí ni tàbí sọ́ di èèwọ̀ tó jẹ́ pé tó gúnrí wá òun ní tó bá ti gúnrí lọ padà so a jẹ́ pé nǹkan yóò ṣe kí ni yóò tún padà lẹ́tọ̀ọ́nù so àlàyé wọn lélẹ́yìí anáwòláwọ̀l alákọ̀ọ́kọ́ ma yóò haramu ma yahrumu min ajri aljamu àwọn tí wọ́n ṣe léwọ̀ pé a gbọ́dọ̀ pa papọ̀ sójú kan aljamu bayna al-ukhtayn káfẹ́ ọmọ ìyá méjì òkùtù méjì ọmọ bàbá méjì àbẹ́ ìyá kan ló pa wọ́n pọ̀ ni ẹ́n káwàá pọ̀ méjì papọ̀ sí lẹ́ẹ̀kan ní ìyálébíyàwó sàwá bóyá ọmọ ìyá tá a pè wọ́n méjì yìí bóyá ẹ̀jẹ̀ ló pawọ́ pọ̀ ni àwọn mìíràn rọ̀dọ́ àá àbíwọ́n jọ mú ìyá nìkan kan náà fi jẹ́ kí ni náà fi jọ mọ̀ ìyá ni wọ̀sàwá àn àkọ̀dà àlẹ́yìn máa ń ọmọtàfà lè kọ́ bóyá ìjọ kan náà ló so igi méjèèjì ni àbóso igi lọ́tọ̀ọ̀tọ̀ so a gbogbo ọ̀nà tó bá wùkọ́ jẹ́ náà àwọn yìí èèwọ̀ ní agbọ́dọ̀ fún ọba pọ̀ wípé ọlọ́run bá dìkẹ́ lásán fún Al-Qur'ani pé wa an tajma'u bayna al-ukhtayn illa ma qad salaf ọlọ́ọ̀bá àlẹ́kọ̀ọ́lá ní nínú àwọn tó jẹ́wọ̀ fún yín òun náà ní kẹ́ pa ọmọ ìyá méjì papọ̀ ẹ́ tẹ́ wá kó wọn papọ̀ tẹ́ fẹ́ wọn tá a bá ń dákọ̀ ọmọ ìyá ká mọ̀ gbọ́ra wáyé o ẹ́ àtọ́mọ ìyá kan bàbá kan ló pa wọ́n pọ̀ the same àgbọ̀dọ̀ kó wọn papọ̀ bàbá nìkan ló pa wọ́n pọ̀ àgbọ̀dọ̀ kó wọn ìyá nìkan ló pa wọ́n pọ̀ àgbọ̀dọ̀ kó wọn àbí wọ́n jọ mú ìyá bì kankan náà so àwọn ìyẹn náà àgbọ̀dọ̀ kó wọn papọ̀ lẹ́ẹ̀kan náà naam ẹlẹ́ẹ̀kejì ọ̀bẹ́ ìnà ìmọ̀rẹ̀ àti wàhálà ti ha òun ẹlẹ́ẹ̀kejì tó náà jẹ́wọ̀ òun náà ni pé kápa obìnrin àti àbúrò ya rẹ̀ àbẹ́gbọ̀n ya rẹ̀ káwà pa wọn papọ̀ ní ìyálísí ìyàwó ẹ́n obìnrin ó fẹ́ ó tún wá àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ ẹ̀gbọ́n àbá ìlọ́kọ́ àbí kó fẹ́ obìnrin kó tó wá fẹ́ ọmọ títà rẹ̀ ẹ̀ kó pàá méjì papọ̀ eléyìí náà lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà a ó fi ti àfi ìhá àbí ó fẹ́ obìnrin ó tún wá fẹ́ ọmọ brọ́dà rẹ̀ ó tún fẹ́ òun náà papọ̀ mọ́ra wọn a ò bí ti ibùn ìhá àbí ọmọ ẹ̀ ó fẹ́ obìnrin ó tún wá fẹ́ kí ni bí tú ibùn ìhá ọmọ tí ọmọ obìnrin yẹn náà bá bí lọ́kùnrin ẹ̀ ó tún wá fẹ́ yìí náà papọ̀ a bí ti ìbùnàtì ha abẹ́ òfẹ́ obìnrin ọwá pápọ̀ sínúlé pẹ̀lú gíní pẹ̀lú bíntú ìbùnàtì ha pẹ̀lú ọmọ ọmọ tiẹ̀ ẹ́ gbogbo àwọn ọmọ yìí ta kàkàlẹ̀ yìí sí ọmọ ọmọ obìnrin àtobìnrin wá pa ọ́ papọ̀ sí inú òrùlé kan ẹ̀ ó fẹ́ wọn gẹ́gẹ́ bí ọkọ àti pẹ̀lú gẹ́gẹ́ bí ìyálí tíyàwó ilé ni wọ̀lùkọ́ ìdásò hùnà kí ni òfin tó wà ń bẹ̀ òun náà èèwọ̀ ni ẹ̀ẹ́pá ìkọ̀kọ́ méjì ètè méjì nìkan ó lè jẹ́ mẹ́ta o ó lè jẹ́ mẹ́rin o ẹ̀hẹ́n wọn ò wá àgbọ̀dọ̀ sí kíni wọn kò gbọ́dọ̀ ju ẹyọ kan lọ lásìkò kan na yáhùrù bẹ́yìn kúlì mùràtẹ́ so wọ́n ní kọ́ìdà tó wà bẹ́ẹ̀ òun náà ni pé annal jama'a yáhùrù bẹ́yìn kúlì mùràtẹ́ yìí kí a kó obìnrin méjì papọ̀ sínú ilé kan ẹ èèwọ̀ ni ó máa jẹ́ ẹ láàrin àwọn obìnrin tó jẹ́ pé làwògbòrè dọ́t ẹ̀dáhùn máa lákàrọ̀ tó yẹ pé tó yẹ pé kan bá jọ́kùn nínú àwọn méjèèjì ẹ kánìkan bá jọ́kùn nínú àwọn méjèèjì àwọn obìnrin méjèèjì àkójọ sínú ilé lẹ́ẹ̀kan náà yìí kánìkan bá jọ́kùn nínú àwọn méjèèjì ni láàmà jáza láwọn ẹ̀tẹ̀sáwàjà ìgbòkùrọ̀ kò ní lè fẹ́ kejì rẹ̀ ẹ gbogbo obìnrin tó wá jẹ́ pé tó wá jẹ́ pé tó wá pé kan bá lọ jọkùnrin náà àwọn méjèèjì ni kò ní lè fẹ́ kejì ẹnu ṣẹ̀ríà lápòjúwe nísìnyí ọmọ ìyá kan ẹ̀yìn tó ọmọ ìyá kan tí kan bá jọ́pin tó bá jọ́pin tí kejì bá jọ́pin tó lè fẹ́ra wọn wọn ò lè fẹ́ra wọn láíláí so táwọn méjì bá wá jọ́pin ní a jẹ́ pé ọkùnrin kan ò lè tẹ́kẹ́ ni kò lè fẹ́ àwọn méjèèjì náà lẹ́ẹ̀kan náà ودليل ذلك حديث أبي هريرة رضي الله ànábì ní àìfẹ́ obìnrin àti àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ̀n bàbá rẹ̀ lóbìnrin àgbọ̀dọ̀ fẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà wala bayna al-mar'ati wa khalatiha àgbọ̀dọ̀ fẹ́ obìnrin àti àbúrò ya rẹ̀ abẹ́gbọ̀n ya rẹ̀ papọ̀ ní ẹ̀ẹ̀kan náà wa hadithu Abi Hurairah radiyallahu an àti hadithu Abu Hurairah radiyallahu an anna rasulallahi sallallahu alaihi wa sallam ó ní ànábì sallallahu alaihi wa sallam naha àdẹ́bì sí ilé wọ̀n ká fẹ́ obìnrin ẹ̀yìn ká fẹ́ obìnrin lórí àmà rẹ̀ àbúrò ya àbábúrò bàbá rẹ̀ ọ̀dàdà àmàtò alábí ti àfihà àti gbọ́dọ̀ fẹ́ àbúrò ya àbí àbúrò bàbá ká fẹ́ lé ọmọ àbúrò rẹ̀ àbọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀dàdà márùn-ún aláàlàtì ha àgbọ́dọ̀ fẹ́ obìnrin kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ fẹ́ àbúrò ìyá abẹ́gbọ̀n ìyá lóbìnrin a gbọ́dọ̀ fẹ́ lé ọmọ àbúrò tiẹ̀ náà lóbìnrin àbọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin wàlà tó ń ka olùkóbọ̀rọ̀ alàṣùgbọ̀rọ̀ onínú ìṣẹ̀lẹ̀ tó jágbà ewó làgbà ẹ̀ alìkálà

òun náà ni máa dára tàhàrí mòhó lè ààrí pe ǹkan tó jẹ́ pé tó jẹ́ kó jẹ́ ìwọ̀ táà gbọ́dọ̀ tẹ́ wọn nítorí kiri lọ padà ẹ ó lẹ́tọ̀ọ́ ká ṣe kíní ó lẹ́tọ̀ọ́ ká fẹ́ alákọ̀ọ́kọ́ làwọn ìyá ọdún ọkọ kan ló ti fẹ́ tẹ́lẹ̀ ní wọ́n ń tẹ ẹ́ àbí yóò lo oṣù mẹ́ta ní wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ́ àgbọ̀dọ̀ sí kíni àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ lásìkò yẹ lásìkò tó wà ní ìjà yẹ tààrímù wà lórí ẹ̀ ẹ́ àmọ́ tààrímù máa tààkì ìtàn tó mọ̀ akọ̀tàn eléyìí temporary ni ẹ̀ntọ́tọ́lọ̀ bá alékẹ́lá sọ pé wà láti àzímọ̀ àti títí àsìkò tí àsìkò yóò fi pé àti àyẹ́kùdà ìdáàbà àjàlá ìtumọ̀ náà ni pé títí tí ó fi parí àsìkò tí ṣẹ̀rí aláàkàrẹ̀ tó yóò tẹ̀ ìjà ẹ̀ tó wà lákọọ́lẹ̀ so tó bá ti parí àsìkò yẹ èyàn lẹ́tọ̀ láti gíní láti fẹ́ ẹlẹ́ẹ̀kejì yá orúkú tó záwùjú bọ́ntọ̀ lákọ̀ ha sàlàtàn àti àyàtọ̀ ha záwùjú nìgẹ́ yìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹtí yẹn bá ti gẹ́rùwú títí ẹlùmí òfin gíní lọ́dún gẹ́rùwú tí ó fi lọ́kọ̀ mi ẹ́ tí ọkọ̀ mi òfin gíní tí ó fẹ́ tí ó lájọsọ pẹ̀lú ẹ̀ ẹ́ tó eléyìí náà ìwọ̀ ni èyàn kọ obìnrin rẹ̀ lápòjú ẹ̀ yẹn wá ń ṣe ìjà lọ́wọ́ ẹ̀ tó wá ṣe gíní ẹ̀ tó wá gbà padà tó ẹ̀ tó wá ń bá lọ ọdún kọ̀ ọ́lẹ̀ nítorí ìjà lọ́wọ́ ẹ̀ ó ti di àtọ̀lá kò lè bá yìí tòtún láti ló gbọ́dọ̀ tó lọ báwọn ẹ̀hẹ́n tó bá ti wá lọ nísìnyí ẹ gbọ́dọ̀ wá fẹ́ra yín má ẹ̀ kọ́dà rò pé ó wá lọ jòkó síbì kan bá títí ọdún kejì ọdún lọ́kọ̀ fẹ́ náà àgbà tó bá lọ́kọ̀ tó jẹ́ pé ẹ̀wọ́n fẹ́ra wọn ọlọ́run wá nìkáhùn muhallil àpàdà débẹ̀ inú àwọn nìkáà tó jẹ́ àwọn nìkáà tí ó jẹ́ àtàgbọ̀dọ̀ sínú ṣẹ̀ríà nìkáhùn muhallil ẹ́ déwà pláàni pẹ̀lú ẹnìkan pé dákun lọ́dí láàrin fún ìyá àbáyé wọ́n dákun tó ìdí dákun máa ń dọ́dọ̀ rẹ̀ wáṣí tó ń padà wá túká padà wá já ìwé lèṣì máa sábà ṣẹlẹ̀ dáadáa inú ṣe ìmọ̀ ṣẹlẹ̀ aláwùjọ gan ṣe fi ẹlòmíì ọkọ̀ àárọ̀ rẹ̀ wọ́n ló ọkọ sọ́dọ̀ ọkọ̀ àárọ̀ rẹ̀ gbà lọ́dọ̀ ọkọ̀ ọ̀sán lọ́dọ̀ ọkọ̀ ọ̀sán <laughs> so ọkọ̀ àárọ̀ tó wá tún padà tó yóò tó wá padà síbẹ̀ so àmọ́nù ṣẹlẹ̀ àkọ́kọ́ ní yóò ta sàdáàkì yóò tún lórí àtẹ́tọ́fẹ́ fúnra wọn fẹ́ràn náà so náà tó pé wọ́n ní ọlọ́ọ̀bà àti ìṣọ́lá sọ nínú Al-Qur'an ìpè fàyíṣọ́ lápọ̀ ha tó bá bí á lọ lè kọ́ ọlẹ́ lẹ́lẹ́kẹta ẹ̀ tó bá kọ́ ọlẹ́ lẹ́lẹ́kẹta pẹ̀lú àtẹ̀kùnjù làwò kò lẹ́tọ̀ fún ọmọ o lè bá àdú ìjànà ìgbà tó ti kọ́ ọlẹ́ lẹ́lẹ́kẹta àtà tẹ́ǹtì àzáwùjà nìjẹ́ ìrọ̀hù tí tóbi ni ó fi fẹ́ yóò fi ní ọkọ̀ míì yàtọ̀ sí bàbá tó kọ́ ọlẹ́ yìí ẹlẹ́kẹta yáhùn mùtàzáwùjú alìmọ́rìmá haram ní káfẹ́ obìnrin tó ṣe gíní obìnrin tó gbé ara ní ẹ̀yẹn obìnrin tó gbé ó wà nínú ìsìláàmù bẹ́yà ń ṣe umura ní abẹ́bẹ̀ tí a jì ní ó wà nínú ìsìláàmù a gbọ́dọ̀ ṣe gíní a gbọ́dọ̀ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ àtàtẹ̀ ìlà ní ìsìláàmù ha tí tí ó fi قل أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينكح المحرم ولا يمتح ẹni tí ó wà nínú ìhàrán ogọ́dọ̀ sí kíni ogọ́dọ̀ fi yàn lọ́kọ́ ẹ òun náà òtùgbọ́dọ̀ sí kíni òun náà òtùgbọ́dọ̀ fẹ́ ogọ́dọ̀ fẹ́ ogọ́dọ̀ fẹ́ yàn òtùgbọ́dọ̀ fẹ́ òun náà ẹ ogọ́dọ̀ fẹ́ òfẹ́rọ̀ fẹ́yàwó òun náà kọ́dà kòkòrò bá sọ̀rọ̀ tí a ní ṣe ìgbìyànjẹ́ aka sọrọ kalẹ̀ náà ẹ̀hẹ́ ma sọ tí ó fi tí ó fi gbọ́ mọ́lẹ̀ ni so ilé náà ìwọ̀ náà ẹlẹ́ka ẹni yahrumu tazawuju káfíìr èèwọ̀ ní kó fẹ́ obìnrin tó bá jẹ́ kíni tó bá jẹ́ mùsùlùmá ẹ̀rìké òwúrọ̀ ilé ìdílé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ìmọ̀ tẹ̀lẹ̀ tí ò ti sàgbọ́yé ẹwà yóò ويحرم على الرجل المسلم أن يتزوج الكافرة إلا الكتابية sọ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni èèwọ̀ ní fọ́kùnrin tó jẹ́ mùsùlùmí kó fẹ́ ẹlẹ́bọ ẹ́n kò gbọ́dọ̀ fẹ́ kéfèé yìí ẹ́n إلا الكتابية àyàfi yàní ẹ bá jẹ́ alùkìtà tó wà náà alùkìtà bí kírísítẹ̀n lápèjúwe ẹ̀hẹ́n ọkùnrin ó lè ṣe kíni ó lè fẹ́ kírísítẹ̀n nínú òfin ọlọ́run ọba àlejọ́lá so àmọ́ àlàyé wà ní abẹ́ àárín yẹn so látara tó kíni látara àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹgbà ayé Umar bin Khattab radiyallahu anhu tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ẹ̀hùn wà fẹ́ kíni ó fẹ́ ọmọ mùsùlùmí má ọmọ mùsùlùmá àwọn abẹ́lẹ̀ ẹwà lọ lè fẹ́ àwọn kíni ẹlọ́fẹ́ àwọn mi so ẹ̀rí pé ìyíwò pa òfin ọlọ́wọ́ bá àríkẹ́ ọlárẹ́ àmọ́ ó ṣe kíni ó ṣe ti hajj so látara pé sábàbí tó pèpè lọ fún nǹkan báyìí ó ṣe kíni ó wà lásìkò yẹn so lọ́gẹ́ bẹ́ẹ̀ náà níwáwá àṣùbáwá náà àwọn obìnrin musulman pọ̀ gan-an tí wọ́n ṣe gíní tí wọ́n rọ́kọ́ tó ẹjá gbìyànjú ká ti gíní káfẹ́ wọn tàbá fẹ́ wọn tán ẹ̀hẹ́n tó bá wá rí tó tó kù ó náà ní àwọn tọ̀ọ̀tọ̀ ẹ̀tọ́ lè gíní tí wọ́n bá wọn náà tòbẹ́ wọ́n ní ó lẹ́tọ̀ọ́ ká fẹ́ wọn wọ́n ní àyàwó wọn wá òun náà ní kí ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ẹ má fẹ́ ẹ má fi kíni ẹ má fi ẹ má fẹ́ àwọn obìnrin tó ń jẹ́ kíni tó ń jẹ́ ẹlẹ́bọ̀ hátà yìí nà tó fi gbọ́lọ́ọ̀bà àdìsọ́lá gbọ́ wọ̀kọ́ lè ta àlá àtúgbọ́n ọlọ́ọ̀bà àdìsọ́lá tó báyìí pé wọ̀lmọ́sọ̀ náà tó mìíràn lẹ̀dí náà ó fi kìtàbà mi kọ́ mi fún nínú àwọn obìnrin tó jẹ́ pé àwọn tí wọ́n fún sí àtiwájú yìí tí wọ́n ṣe alágbèrè tí wọ́n ṣe sọ níranù yáà ní fàwọn àìlò lakum so ìtumọ̀ ilé náà ni pé àwọn ní ẹ̀tọ́ fún yín ẹlẹ́kẹ̀ẹ́fà yahrumu ala al-hurri al-muslim an yatazawaja al-amata al-muslimata so gẹ́gẹ́ náà ni ẹni tó jẹ́ mùsùlùmí ọkùnrin tó jẹ́ ọmọlábí èèwọ̀ ní kókó wá pé obìnrin ẹrú ẹ́ kó fẹ́ obìnrin ẹrú àbí tó bá jẹ́ pé ẹrú bá ń bà láti tẹ́gínni láti kó sínú ìdìnálókù ẹ̀yìn fàì láti kó sínú zina wà lábí yàkùdìrì aláàmáàrí ọ̀rọ̀ kò sí lágbára kò lóójó mi san sàdáàkì ọmọlábí lómìnrin ẹ̀yìn kò lóójó mi san sàdáàkì rẹ̀ àwùsámanì àmàbí ẹ̀yìn so àbíkò ní kíni àbíkò tí ẹ̀ ní owó tí ó ti kíni tí ó ti fi rà tí ó fi ra tí ó fi gbọ́kùn tí ó fi ra irú yẹn tọ̀rẹ̀ jùsù iná ìrìn tàzáwùdù àmàbí alùmùsùlùmà so nísìn níbẹ̀ so kó ṣe kíni ó lè fẹ́ láti fẹ́ ìpọ́lọ̀ ọba àlejò láti sọ pé ọmọláwẹ̀sẹ̀ dé ní kòmùtàwùlán ọmọláwẹ̀sẹ̀ dé ní kòmùtàwùlán àyẹ́kẹ́ àlùmọ̀sọ̀láàtì mọ̀mìnáàtì ẹ tó bá jẹ́ pé kò ní ìkápá ẹ kò ní tọ́ọ̀lù tí a ní kò ní mọ́túbíra kò lágbára owó ẹ láti kíni láti fẹ́ obìnrin tó bá jẹ́ ọmọlábí tó jẹ́ múmìnà fàmí máa málàkàtì àìmánukùn ọlọ́ọ̀bà àlejòlá ní ẹmú nínú àwọn tí ní ẹfẹ́ nínú àwọn tẹ̀ ní kápálé lórí yàní àwọn ẹrú náà nù ní pàtàyà ti fún المؤمنات إما ما بنيروي وجه مؤمنا إلى قوله تعالى ذلك لمن خشي العنة منكم تقول الله بالك ولاني إليهم هو أكما يتبع سكيني يتبع قيا العنة ẹni páyà òsì ẹ nínú yín yàní kò ní kápá ẹ òsì ń bẹ lára rẹ̀ kò wá ní kápá láti kíni láti fẹ́ ọmọlábí ohun ẹ̀rú ìtòfì àmà ti sì náà àyọ̀dáwà fún ẹlẹ́ẹ̀kẹ́jẹ yahrumu alàlábùdí almuslim an yatazawaja sayyidataha tòkẹ́bẹ̀ náà ni ẹrú tó bá jẹ́ mùsùlùmí èèwọ̀ ní nínú ṣẹ̀ríà ó fẹ́ olówó rẹ̀ lóbìnrin ẹrú ní mùsùlùmí kó wá fẹ́ olówó rẹ̀ lóbìnrin èèwọ̀ ni yánàlú ulama ajma'u ala zalik nítorí pé ogbà àwọn onímọ̀ ní ọ̀fẹ́ nìkò lórí eléyìí wà lílì múnà bá ti bẹ́ẹ̀nà káwùnìhá sayyidatahu wà káwùnìhí zawjan laha nítorí kó takora wọn ẹ̀kọ́ òun máa ga fún ọ kí wọ́n máa ṣe gíní kí wọ́n máa jọ́kọ fún ó takùrà ọkọ ní máa ṣe gíní ọkùnrin ní máa jọ́gà tòbó wọ́n sì máa fún ọ lápá tí wọ́n máa jẹ́ tòkòtò papọ̀ mọ́ra wọn tó látara bẹ́ẹ̀ wà lórí pé ni ẹlẹ́kẹ̀ẹ́jọ wọ́n bẹ́ẹ̀ náà ni haram ni kò fún ẹni tó jẹ́ olówó tó jẹ́ ọ̀gá lọ́kùnrin ó wá fẹ́ ìkan nínú àwọn kíni nínú àwọn ẹrù rẹ̀ kò lẹ́tọ̀ kó fẹ́ ẹ̀ kò lẹ́tọ̀ọ́ kó kó fẹ́ kó so kò ní ìdíkó kíni ó tẹ́ lórí ẹ̀ ẹ̀ ó sí nítorí pé kókó ìjọba lórí kó ló ní yẹn àpòwà ìyẹn gan strong gan nínú lọ náà ló fà tó pé tó bá tẹ́rù wà ń gbà yẹn kò tẹ̀ ní bùkátà tí kò tẹ̀ sí kíni kò tẹ̀ ní òun fẹ́ sí nìkan àrẹ kò fẹ́ fẹ́ tó bá wù ó lè wọlé tọ̀ látùgbà tí ó bá wù látara sí kíni látara pé òun náà ni ó ní ìkápá lórí ẹ̀ so inshallah kí á dájú bí àbí ọjọ́ ti lọ àbá sì gbìyànjú ká parí ẹjá parí báàbù ìtàbọ̀bọ̀ sí báàbù tó tẹ̀lé ní ìjọ mẹ́jọ inshallah alimọ́sọ̀rọ̀ sàmìnà ọkùnrin ní káhìn kìtàbíyà ìdájọ́ káfẹ́ obìnrin tó jẹ́ kíni tó jẹ́ kìtàbíyà ẹ̀ tó jẹ́ obìnrin àwọn alùpùpù làkọ̀dà bá hàlì islam ní káhù alḥara'ir min alùpùpù wọ́n ní ọlọ́run bá alùpùpù láti lẹ́tọ̀ pé káfẹ́ àwọn tó bá jẹ́ ọmọlábí nínú àwọn obìnrin àwọn alùpùpù àwọn kristian ní àbáwọn jù ẹ̀ al-yawma uhilla lakum at-tayyibat ọlọ́run bá àríkẹ́ lásọ pé lónìí àwọn tó dáa tó dáa àtìlẹ́tọ̀ fún yín ọ̀tọ̀ àmú lẹ́bí náà wútu kìtà oúnjẹ àwọn tí a fún ní kíra èlò lákùn ẹ̀tọ́ ní fún yín ọ̀tọ̀ àmú fún èlò láwùn oúnjẹ tí náà jẹ́ tọ̀ fún wọ̀lùmọ́ sọ náà tó mìíràn mìíràn والمحصنات من الذين أوتوا الكتاب يعني àwọn tí wọ́n sọ abẹ́ ara wọn nínú àwọn obìnrin mòmìnà ẹ̀ wọ́n lẹ́tọ̀ fún yín kẹfẹ́ wọn والمحصنات من الذين أوتوا الكتاب tó gẹ́gẹ́ náà ni àwọn tí wọ́n kóra wọn jánu nínú àwọn tá a fún kíra ní pọ́blìkún إذا آتيتموهن أجورهن tẹ́ bá ti sanwó ọwọ́ ìyá wọn fún wọn yà tẹ́ ti san sàdáàkì fún wọn ẹ̀ tẹ́ bá ti lé fún wọn sàdáàkì wọn wọ́n lẹ́tọ̀ fún yín wọ́n ni wọ́n kọ̀dọ̀ ájùmọ̀ á alùlámà wọ́n ní àwọn àfáàfẹ́nukò alájàwájú ní káyìí nìsáì àlùkìtàbù lórí pé ó lẹ́tọ̀ọ́ káṣe kí ni káfẹ́ obìnrin àwọn alìkìtàb náà wàyó sọ bí alìkìtàb wọ́n ní tá àgbàlérò pẹ̀lú àwọn alìkìtàb alladhina yajuzu nikahu nisa'ihim àwọn tó lẹ́tọ̀ọ́ káfẹ́ obìnrin wọn alu tawrati wal injil àwọn náà ni àwọn tí wọ́n fún ní tawrati ẹ̀ old testament àwọn ọlọ́run bá rikẹ́ lásọ pé a ń tẹ̀kúlú ìtàmà oúnjẹ́lá ìtàbù aláàtọ̀ ìfàtẹ́yìn ní pọ̀bìnà ọlọ́run bá rikẹ́ lásọ bá máa sọ ipé ọlọ́run pé ìnáma oúnjẹ́lá alìtàbù aláàtọ̀ ìfàtẹ́yìn ní pọ̀bìnà pé ẹnu mọ́ àwọn tí wọ́n sọ sílà kalẹ̀ fún àwọn náà ni àwọn méjì àwọn ìjọ méjì kan tó ti wá síwájú wa kí ló gbà pẹ̀lú àwọn ìjọ méjì yẹn òun náà ni àwọn yahudi àti àwọn nasara yàní ọlọ́run bá rikẹ́ lásọ alìtàbù kalẹ̀ fún yín tẹ́mọ́bà máa ní àwújáre pé àwọn tó ti lọ síwájú wa àwọn ìjọ méjì nìkan àwọn náà ni wọ́n sọ alkùránì kalẹ̀ fún so àyà yìí òun náà ló ń tọ́ka pé at-Tawrat àwọn ahlul àwọn tá a gbàlérò pẹ̀lú ẹ̀ àwọn náà ni àwọn tí wọ́n jọ mọ́lẹ́yà Ànábì so àti ẹ̀rẹ́ nìkan mọ́ ní ti láyé kókó ẹ̀ lọ́mọlẹ́yà Ànábì ni ẹ̀sìn wà mọ́sán àìlókù àbíkú wa lóun ni ọmọ ẹ̀mẹ́lẹ́yìn Ànábì Yusuf àbí so ìdá uh, àwọn ni wọ́n pè ní kíni àwọn ni alul kitab wallahu ta'ala a'lam inshallah tó bá jẹ́ mẹ́jọ á bọ́ sí báàbù ẹlẹ́ẹ̀kejì kí ó sọ̀rọ̀ nípa as-sadaq nípa sàdáàkì ọ̀kókè zawaj àti àwọn ìwọ̀ tí ń bẹ níbi fífẹ́ra ẹni wàjibáàtì yìí àti àwọn ọ̀nà ìyàn rẹ̀ ọ̀wàlímà tòbárò àti wàlímà ìyàwó tó gbogbo ọgbà àwọn ilé ìlú bá ní abẹ́báàbù inshallah tó bá jẹ́ mẹ́jọ هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم نعم نعم náà ìbéèrè ìtàn béèrè béèrè alákọ̀ọ́kọ́ òun náà ní pé ńgbà tá a sọ pé ìmú ọyàn ní máa sọ èèyàn di èèwọ̀ fún ẹni láti fẹ́ so pé ẹni tó bá fẹ́yàwó tó jẹ́ pé nígbà tó pẹ̀lú ìyàwó ẹ̀ ṣeré so bóyá ọyàn wa mo níbi ọyàn ìyàwó ẹ̀ tẹ́rù eléyìí náà nìsí tí yóò wá sọ ọ́ di kíni tí yóò sọ ọ́ di èèwọ̀ fún tẹ́rù eléyìí ò lè sọ ọ́ di èèwọ̀ fún so nítorí pé ọyàn tí máa ń sọ ìfẹ́ rẹ̀ ní èèwọ̀ fún yàn so ó ní òfin nínú ṣẹ̀ríà amsu rada'at anẹ́sọ̀lá ibẹ̀ ní hadith anẹ́sọ̀lá wa alẹ́ sọ́lá pé ọyàn tó yẹn bá mu òun náà ní kí ni mọ̀fátà kọlẹ̀ àmà ọyàn tó bìnrin mu tó máa mu tó yó tí kí ni tí mo rẹ̀ <laughs> ẹ̀hẹ́ so irú eléyìí ní ìwò lọ́yàn tá à ń sọ then والوالدات يرجعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم رضاعه lọ́pọ̀lọ́ ọba àríkẹ́ lásọ pé àwọn obìnrin ẹ̀yẹn kó ní ká máa fún ọmọ wọn lọ́yàn fún ọdún fún ẹni tó bá fẹ́ sí tó bá fẹ́ kó pé tó ó túnmọ̀ ìpé ìgbèdéke òun náà ní kíni òun náà ní ọdún méjì tí ẹ máa fi fún ọmọ lọ́yàn so ìdá ọyàn yẹn ọyàn àsìkò yẹn láwọn táàmù tá sọ yìí òun náà ní kíni òun náà ní ọyàn tí máa ń sọ nǹkan di èèwọ̀ ọyàn yẹn ò túmọ̀ pé dandan ni kó mú níbi ọyàn direct ẹ̀yẹn tẹ̀ pé obìnrin máa ń fún ọyàn sí fídà ńgbà míì ó lè fún sí fídà yẹn kó mú lókùnbà tó jẹ́ kọ́yàn yẹn náà ló mú ẹ̀yẹn ó ti

ó sì ṣe kíni ṣẹ̀rí àfikalẹ̀ pé ó lẹ́tọ̀ọ́ látara pé kíni torí pé àwọn tó ń ṣe kíni ẹ̀rẹ́ kèfè yìí ni wọ́n o àmọ́ kèfè kúrú ti wọn ẹ́ so wọ́n tún ṣe kíni wọ́n tún súnmọ́ ju àwọn àwọn ẹlẹ́bọ̀ gẹ́gẹ́ lọ ẹ̀sìn báwọn nìkú àwọn tó máa nínú àwọn òfin wọn tó ṣẹ́kù ẹ̀ àwọn kọ̀ọ̀kan tó ṣẹ́kù náà òfin wọn so ẹ̀rí pé àwọn sàmínà wà ní ṣe ni kò lẹ́tọ̀ọ́ báwọn tó jẹ́ pé ẹ̀sì bá tó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ náà ṣẹ̀ríà ìsìláàmù náà so alimuhim so irú àwọn báwọn náà nípin àwọn náà ni aálù kìtáàbù tó ń díwó jẹ́ pé kìtáàbù wọn gan wọ́n ti kí wọ́n ti yí padà wallahu ta'ala a'lam naam dàgbére tó dà ní so gbàtà sọ pé wọ́n ti jọmọ ìyá nítorí wọ́n jọ mú ìyá bí kankan so ó tó wá mí ìgbé tán bá kú nìsín òun náà ó ṣe kí ni òun náà kílé mu ní ogún ẹni tán jọ mú ìyá bí kankan ni kò débẹ̀ o <laughs> ó lálà ẹni bá rúti ṣẹlẹ̀ àfi àlàjì so ìdí òmùyànjogún ara ẹni ẹ̀jẹ̀ ni ẹ̀sìn bá rúti ọ̀rọ̀ àwọn ní ìbẹ̀ẹ́lẹ̀ ẹ̀jẹ̀ gan tó gbọ́n tó blọ́kù ara ọgá tátọ́ wá sọ pé wọ́n tí ọgá jẹ́ pé ẹjọ́ pàdé bì kan ní kò débẹ̀ wọn ibi tí wọ́n láti ṣe kíní òun ní ni wọ́n ti máa ṣe kíní ibẹ̀ náà ti di èèwọ̀ so gẹ́gẹ́ náà ni níbi àwọlé tọrẹ ni nínú àwọn ìdájọ́ tó wà bí àwọlé tọrẹ lápèjú ni wọ́n jọ mìíràn nìkan ọkùnrin àti obìnrin obìnrin wọn ò nídìí láti ṣe kíní láti bojú séjà ni nítorí pé ọmọ ìyá ni wọ́n wọ́n jọ mú ìyá kíkan kan wallahu ta'ala a'lam náà. Thank owó ọmọ ẹ̀sìnlẹ̀sì ní ọ̀rọ̀ ló fi ayé gbẹrun tí ọkọ̀ àlọ́ pé ìjọba ní ìjọba ní ìjọba ní tẹ̀sí yá àtọ́mọ́ láti ní ìlú ìtajà sí Naam, so ìbéèrè tí wọ́n béèrè ni pé wọ́n máa mùsùlùmí ọkùnrin tó lọ ìfẹ́ Christian tó jẹ́ pé obìnrin Christian yìí Ọlọ́run ti yí padà Ọlọ́run ti gba Islam tó wájú nígbà tó ọkọ wa kú tán tó ìpolójú ayé ọkọ gan ọkọ náà fún àwọn ọmọ ní freedom ní pé wọ́n tó bá fẹ́ lọ ọbẹ̀ òun máa lọ wọ́n tó bá sì fẹ́ máa kírun máa kírun nígbà tọkọ wa kú tán ìyá wa ṣe kíni ìyá wa kó gbogbo àwọn ọmọ ó kó lọ sí ọ̀dọ̀ àwọn títí pọ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ní kíni ìdájọ́ ilé ìṣó ara àwọn ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àfisí fatuwa pé káfẹ́ obìnrin tó jẹ́ obìnrin kristian wọ́n ní kò sí kíni wọ́n ní káfẹ́ ara àwọn kàtọ́lù pápá jùlọ tó bá jẹ́ pé irú obìnrin bá lóun ó gba ìsìláàmù torí pé ẹfẹ́ fẹ́ra yín tágbó ti bá tó ti gba ìsìláàmù tẹ́lẹ̀ tí á àwọn kírísítẹ̀ẹ̀nì jẹ́ òti gba ìsìláàmù bọ̀ ó ń torí pé ń wọ́kọ́ ó wá sọ pé ó fẹ́ gba ìsìláàmù à kò gba ìsìláàmù o so ó fẹ́ ṣe kíni ó fẹ́ lọ́kọ ni tó bá ti ráyè jòkó tán nílé ọkọ yẹn ẹ̀hẹ́n yóò máa fi kíni yóò máa ṣó kọ́lọ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ fún ọ so tí ò bá sì fi hàn lójú ayé rẹ̀ tó bá lọ tán yóò ṣe kíni yóò fi hàn lẹ́yìn so náà ló fà tó fi jẹ́ pé mùsùlùmí ẹ̀ kí náà ń rí láàrín wá káàkiri táà ní rí lára àwọn tó jẹ́ kíni àwọn tó jẹ́ ọmọ mùsùlùmá sórí ẹni báwọn ní ìsìn náà tó fẹ́ ọmọ tó fẹ́ obìnrin ẹ̀ tí ó wá di pé ó wá fún àwọn ọmọ ní freedom náà eléyìí náà ju bàbá òun náà kìí sọkùnrin gidi kìí sọkùnrin tó lágbóyè ẹ̀sìn ẹ̀ kódà tó bá jẹ́ pé bí kíyàn ti fẹ́ christian náà táyé ìgbà láyé wà fún yàn pé yàn fẹ́ christian ìwọ ló ní àwọn ọmọ yẹn ìwọ ló ní kápá lórí àwọn ọmọ òun gbọ́dọ̀ ṣe pé kíni kẹwàá ní ẹgbẹ́ kí ọmọ pé ìwọ máa tẹ̀lé lọ ẹ̀wọ́ máa tẹ̀lé lọ ẹ̀ tó wá bẹ́ tẹ́ kí ní rárá o ọ̀n jáà fẹ́lẹ̀ yóò mẹ́lù ọ̀n jáà fẹ́lẹ̀ yẹ́kù eléyìí ò lẹ́tọ̀ kú òbí nítorí gbogbo àwọn tọ́lọ̀ ọba àlejò lápáwá láti ẹgẹ́ bí òbí tó ní àti fáwọn ọmọ wa ń kọ́ ẹ̀yẹn múrò àwòládàkùn bí sọ̀lá ẹ̀ lè sábò ìtì ní ọmọ ọba àlejò lára anẹ́bìsọ̀lá ọ̀rọ̀sọ́lá ní ẹ máa kọ́ ọmọ ilẹ̀ ká máa kírun tó bá ti di ọmọ ọdún méje sí àwọn ìdíwọ̀ wa mú sọ́dọ̀ nìkan ló mọ̀ pa láṣẹ ó fi àwọn tọ̀húnlẹ̀ pé káwọn máa ṣe kí ni ká máa lọ bí tiwọn ṣògbórò àwọn kan yẹn látara bẹ́ẹ̀ tàbáwò yìí ti bẹ́ẹ̀ so ìbẹ̀ láti rí pé kí ni a ìdókò kún tó ẹni tí ó bá fẹ́ obìnrin tí ó bá fẹ́ ẹlẹ́sìn míì yóò jẹ́ kóhùn gẹ́gẹ́ fún ààrẹ gan lálàáfíà ganú ẹ̀sìn ọgbọ́lọpọ̀ ẹlòmíì gan ìsìláàmù rẹ̀ gan ìsìláàmù bypass ni wọ́n bí wa ní mùsùlùmí là ń jẹ́ wọ́n sọ wá ní mùsùlùmí ó náà ẹlòmíì bá tàkiri kọ́dẹ̀ ẹlòmíì gan tó ló ń fẹ́ kírísítẹ́nì gan kò rí kírísítẹ́nìtì pé bíwà tó yẹ pé bíwà tó fọ́nà kankan náà ní gbogbo ẹ̀ irú àwọn tó wá ní ọ̀dà sáà nìbáwọn ní ìsìn ẹwà ló fẹ́ kírísítẹ́nì pé kò sí ní òlétè bọ̀yẹ́ dáadáa tó wá fẹ́ títẹ́sì tó tó pàlàgbà ìsìláàmù yóò gba islam tọkàtọkà látara pé bí ọkùnrin ó ṣe gíní ó ṣe dúó dédé gẹ́gẹ́ bí mùsùlùmí yóò gbà so gbogbo àwọn kan wọ̀nyí ara àwọn gọ́gẹ́ tí kásọ́ra fún ìkáàkì tó ní ìmọ̀ ṣẹ̀fà àwọn obìnrin dáadáa náà ṣe pé christian ní olówó ní tó bá lọ ẹ̀yọ́ àní ẹ̀ christian kọ́dà ní tó ti àfọ́ ní jù òun náà ni pé tóbìnrin ó mọ̀ sọ ọkùnrin lówó kọ̀ báàtì ọkùnrin lówó kọ̀ báàtì torí ipò òun fẹ́ òun ẹ̀ẹ́dì tí yíò ló tẹ̀ sí kí ni yíò ló pa ní lẹ́rìn jù

mo ti bọ́ ọ̀sẹ̀sìn rẹ tó mo ti bọ́ ọ̀sẹ̀sìn rẹ tó ìtò wá kù ní ti báyìí pé ẹ̀sìn tiwa ló ẹ̀sìn tèmi náà ló kù táwọn wá ṣe báyìí kò sí bí o ṣe o ẹ kò sí bí o ṣe ṣe ṣe ṣe ní tó obìnrin wọn gbàdà kọ́ra wọn lẹ̀ ní agbàdà kọ́ra wọn lẹ̀ ní ẹ̀sìn ìbára ní tó kò sí ìrìnàkà tí ó ọgbọ́n ní so mẹ́lẹ̀ ń lérí nìyẹn ọkùnrin tó wá ṣe kí nìyẹn tó yóò pẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá ọkùnrin tó bá fi ọwọ́ tẹ́tẹ́ lẹ́mùrùn kan báyìí kíkí láti pé wọ́n ń pín àwọn ọmọ rẹ̀ pé ìdíwá òkú lọ sí báyìí ìdíwá òkú máa lọ نعم ọ̀yà ń bọ̀. Naam, wọ́n mú ìgbà fún ìgbà. Ta ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn, so ó ní ṣe pẹ̀lú ìfún àgbàlagbà lọ́yàn ẹ̀ eh, so gẹ́gẹ́ bí hadith wàlátọ̀dà nàbí sallallahu alayhi wa sallam ipe anabi sallallahu alayhi wa sallam sọ fún kan nínú àwọn ìyàwó ẹ̀ ipe azìí pé kó fún ẹni yìí ti dàgbà ẹ̀ eh, so ẹni yìí sì ni wọ́n ti yúùsì mara wọn gan so láti máa wọlé tọ̀ tó bá fẹ́ wọlé yóò gbá yọ̀ǹda so gbogbo àwọn kan anabi sallallahu alayhi wa sallam wá sọ pé fún lọ́yàn pé tó bá ti fún lọ́yàn o yóò ṣe kí ni yóò di èèwọ̀ fún ọ sọ wọn ṣe ìtàn wọn tẹ̀lé ní pé tá a lè lo ìyẹn ẹ̀sìn báwọn lùdì fún àsìkò tá a wà yìí náà bóyá ìyẹn lọ́mọ ọkùnrin kálífì ní tó wà pẹ̀lú yẹn tí ó sì jẹ́ ẹlẹ́tọ̀ fún ìyàwó yẹn so ọmọ yẹn sì yẹ ọmọ tí yẹn máa rántẹ wọlé rántẹ jáde ní ọmọ yẹn tí wàá ṣe kí ni ọmọ yẹn wàá bà ládàá tí òṣèlú máa wọlé máa jáde máa pé sẹ́rù yẹn tíyàwó yẹn lè ṣe kí ni ó lè fún ọlọ́yàn ìfúnlọ́yà tá a sọ ilé sìn kéde pé ìfúnlọ́yà dàrẹ́ ti ká ara ìtọ́ o kéde ó fún ọyàn síbi kan kéde tó bá ti wá mú yóò àbí ìwọ̀ fún un sẹ́yìdì hadithi ọ̀rọ̀ Abu Huzaifa yẹn hadithi yẹn àwọn onímọ̀ sọ̀rọ̀ tó pọ̀ nípa rẹ̀ èyí tó fẹ́ẹ̀ tẹ̀wọ̀n jù nínú àwọn ọ̀tá onímọ̀ sọ náà ni pé wọ́n ní eléyìí wọ́n ní àtàtọ́ǹdì wọ́n ní eléyìí ẹ̀sà ni tẹ̀lé anábì sallallahu alaihi wasallam anábì dá ìdájọ́ yẹn sí lẹ́sà fún ni kéde pé tó ní ẹ̀tọ́ fún gbogbo èèyàn láti máa ṣe kéde ni kò sì lẹ́tọ̀ fún níbi ẹnìkan nígbà léyá ẹ́ tó ti pa ẹran síwájú kí ni síwájú kó tó fi pé àsìkò léyá àsìkò tó alákọ̀wà ní sọ̀lá àzọ́ àpọ̀ owó sí níbi ìmáyára tó ní ẹran kékeré ni alábìnrin lọ pa alábìnrin kò sí ní lẹ́tọ̀ fẹ́ lórí mọ́lẹ́yìn rẹ̀ ẹ̀hẹ́ tó irú eléyìí ní sìn àwọn ní àrẹ́ sọ̀lá wà lọ́sọ̀ làm àrẹ́bìn ṣe ní ìdájọ́ ẹ̀sà ló jẹ́ ewé kò lẹ́tọ̀ fún ẹlòmíì láti máa ṣe kí ni láti máa lò ó fún ẹ tó wá dàgbà ìdájọ́ táwọn máa lò náà ni pé ìdájọ́ ẹ tó bá nílé ibi tágbà tí gẹ́lẹ̀ tágbà tí ọmọ máa mú yàn wallahu ta'ala a'lam naam bí ẹlẹ́kẹ̀ iná gbàgbé. wọ́n ti ẹlẹ́sìn mi wọ́n ti ó lè dé gẹ́lẹ̀ wọ́n ti ó lè fún ọmọ lọ́yàn ẹ̀dí bá mi ti tó wallahu ta'ala a'lam kò sí obìnrin tí ò lè dé gẹ́lẹ̀ fún ọmọ lọ́yàn tó bá jẹ́ pé a ẹ̀sìn bá wọn sì bí ìgbà tó jẹ́ pé yàní bí àwọn nǹkan tó jẹ́ pé àlápọ̀ tí máa wà láàrin mùsùlùmí àtẹ̀tí òṣè mùsùlùmí bí nọ́mà àjọṣepọ̀ tí máa wà láàrin wa ni bí kára ń jẹ lọ́dọ̀ yẹn lápẹ̀jú ẹni sì ẹ̀ bí kára àti lọ́dọ̀ yẹn so tó bá jẹ́ pé ọ̀yàn mímú ni kò sí nǹkan tó àmọ́ tó bá jẹ́ pé ọmọ yẹn káàgbé sọ́dọ̀ rẹ̀ ẹ̀ tí ó máa wá gbé ọ̀dọ̀ rẹ̀ tí wẹ́n bá ìṣòkùsùn ní so ilé ẹ́ torí pé ọmọ ẹ̀ níbi yóò rí ọmọ ẹ̀ dàgbà fún wa bí ọdún mélòó bí ọdún méjì kí ní ó bèèrè tó yóò rí pẹ̀lú kí ni pẹ̀lú ẹ̀sìn ni tó àmọ́ tó wáyé kókàn mú mú lásán tí máa ṣẹlẹ̀ nígbà mú kókàn mú ọjọ́ méjì àbíjọ́ mélòó kan tó ilé yòó kò sí láìsí bẹ́ẹ̀ àmọ́ táwa gbé sọ́dọ̀ rẹ̀ tí ó ti ọmọ ọmọ agbọ́dọ̀ rẹ̀ tí èsì ṣe mùsùlùmí tó ilé yòó òun náà ni ó